gbogbo ọmọ yorùbá ní tilé tóko ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ìdíje eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí yorùbá nation yóò kópa nínú ẹ̀ pẹ̀láwọn orílẹ̀-èdè oríṣiríṣi tí a pè ní conifa africa cup of nations àkọ́kọ́ irú ẹ̀ bẹ́ẹ̀ ni yorùbá nation yóò máa figagbága pẹ̀lú pro arena sport olóòtú olóòtú ẹ wálé díẹ̀ o jàre ẹ jẹ́ túbà yín fohùn sàlẹ̀gbẹ́ díẹ̀ pápá ìṣeré tí eré ìdárayá náà yóò ti wáyé ní Bernard Stadium ní Kempton Park nílùú South Africa ibẹ̀ ni ayẹyẹ ìfẹsẹ̀wọnsẹ̀ ibẹ̀ ni ìdíje náà yóò ti wáyé o ẹ jọ̀wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò àgbálá ayé la pè wá. mọ̀lélógún oṣù karùn-ún twenty first of May ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ yìnyínní kẹ́ni ó ṣe mí ìdí nìyí tá a fi ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Yorùbá Nation Football Federation Board of Trustee members fún akitiyan wọn láti rí i pé wọ́n pe Yorùbá Nation Royal Golden Stars láti kópa nínú ìdíje yìí gbogbo ọmọ Oòduà káàkiri àgbáyé àsìkò ti tó láti parapọ̀ láti ṣe ìwúrí fáwọn agbábọ́ọ̀lù yìí pẹ̀lú òǹkóhun tọ́lọ́run bá fi sí wa lọ́kàn láti ṣe ẹ lè wo ìfẹsẹ̀wọnsẹ̀ yìí lórí ẹ̀rọ ayélujára Yorùbá Nation Nigerian Football Federation Facebook page tàbí lórí wẹ́bsáìtì wọn www.ynff.org àgbájọwọ́ la fi ń sọ̀yà ẹ jẹ́ àjọ gbárùkù tàwọn agbábọ́ọ̀lù yìí pẹ̀ládùúrà kí wọ́n lè gbégbá orókè gbé ògo Yorùbá Nation jáde Yorùbá Nation á gbè wá o.